والصلاة والسلام tá a fẹ́ tàn kalẹ̀ kò sí ẹni tí ó jẹ́ alámòtútó lórí wọ́sí yàtá sí nígbà tó mọ̀ sí pẹ̀lú dúkìá wa ìdá kan nínú mẹ́ta àbí tó kéré sí tá a sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ àbí nǹkan míì kan tá a fẹ́ sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ ẹni tá a fà kalẹ̀ tí ó jẹ́ alámòtútó tí ó jẹ́ alámòtútó lórí wọ́sí yà yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí eléyìí túmọ̀ sí pẹ́ni tí kì í ṣe mùsùlùmí ọ̀tọ̀ kọjá kó ńlá fàkàlẹ̀ ní alámòjútó lórí àti mú ọ̀sẹ̀ ìyàwó ṣe. mùsùlùmí tó dángájíá níbi Islam mùsùlùmí tí ó ṣe gbọ́gbẹ̀ ọ̀yá kẹ̀kẹ́ kì í ṣe mùsùlùmí orúkọ lásán ẹni tó ṣe orúkọ lásán ló fi jẹ́ mùsùlùmí. islam à ń bọ̀sibọ̀sì ipá wa pé wọ́n ní kó ọba wa mú nǹkan kan ṣe nínú tó ní ìsìn pẹ̀lú ẹ̀sìn wa orí bó ti ṣe pàtàkì tó bí kéèyàn jẹ́ mùsùlùmí ó sì jẹ́ mùsùlùmí tí wọ́n tó ojúṣe mùsùlùmí orí bó ti ṣe pàtàkì tó kéèyàn jẹ́ mùsùlùmí tó dúró déédéé ní ti islam rẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ láti ayé ń bì lọ́pọ̀lọpọ̀ àǹfààní ó ti máa fòyàrò kọ́mẹ́sì ti sọ ọ́ lálùkìyàmù tá a fà kalẹ̀ kó máa mójútó wọ̀ sí ìyá wa ọgbọ́dọ̀ jẹ́ni tó ní làákàyè ẹni tó ṣe wípé kì í ṣe wèrè kì í ṣe ìsà kì í ṣe ìsà sí wọn pẹ̀lú ẹni tó ní làákàyè tó ẹgbẹ́ làákàyè rẹ̀ yọ darí rẹ̀ lọ sí ibo ṣe ń darí bó ṣe kò ní ìyapa kò lẹ́ni tá a fà wọ̀ sí ìyá rẹ̀ lọ́wọ́ wípé kó mú ṣe ó sì gbọ́dọ̀ jẹ́ mọ́ iye zẹ̀ ẹni tó ṣe kọ́ mọ̀ tó yàtọ̀ sósì ẹni tó ṣe pé kì sàǹdìdì kò lẹ́ni tó so pé sáfà wọ́n sì yà ìlú lọ́wọ́ ó sì gbọ́dọ̀ jẹ́ni tó so pé ọmọ ètò ìsẹ̀ni tí máa dábàrú nǹkan ìsẹ̀ni tí máa dá nǹkan rú ọmọ ètò ó ti sì lè mú ọ̀sùn yà ìsẹ̀ ó sì jẹ́ ẹni tó jẹ́ kó nímà nípa ọ̀nà tá a gbé ọ̀sùn yà ìgbà kó sì lè gbégbá mi kò bá jọkùnrin kò bá jọbi kò bá jọkùnrin kò bá jọbi tó bá sá ti jẹ́ mùsùlùmí. 您来看 Canada let that kó nǹkan tó pàtàkì sí lọ́nà tó ṣe pé ńgbà tá a bá sáku kò ní máa wá ká ọwọ́ adé abẹ́rẹ́ tó bọ́ sínú òkú ilé ìtòsí pé kò ní í sẹ́yìn má. àkàràwọ̀ kan mọ́ téèyàn bá sọ àsọtẹ́lẹ̀ kò sí tó burú lábẹ́ òfin ọlọ́run bá wa kó sọ pé òun sọ ma ìwé tó kọ́ sí kọ́ fàyà àwọn ẹni tó sọ fún gbogbo ọ̀rọ̀ kọ́ sọ wípé tó ń lo òun sí tó ń ní kẹ́sì ẹ̀mẹ́sì má lẹ́yìn kó ohun tí mo kọ́ fẹ́ ó lágbájá o ẹ fún ní ẹgbẹ̀rún mẹ́jọ náírà. process nínú márùn-ún kò lókè àwọn òun fẹ́ kí wọ́n fi fún àwọn aláìní àbí àwọn olùmọ̀ àbí àwọn ẹni tó sì fún wọn jagun sójú ọ̀nà lọ àbí kí wọ́n lo ìdá kan nínú márùn-ún yẹn wọ́n fi kó àwọn mọ́ṣáláṣí àbí kí wọ́n fi gbé àwọn kàkà ilé ìtawọ̀ ìfọ̀mọ́ akọ́rọ̀mọ̀ kan wọ ilé ìgbẹ́nu sọ́dọ̀ pọ̀tọ́ ṣe àríyànjọ mọ́ṣáláṣí kíkọ́ ọ̀yẹ́ pẹ́tẹ́ gbìyànjú gbìyànjú ṣáájú kó tó gbìyànjú kó ní ìyá rẹ̀ kí n ti kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ nítorí kéèyàn gbé kankan kalẹ̀ kódà kó sì gbé kankan eléyìí tó sọ pé àmà fi dòrò àmà fi fa ọmọ mi jáde àmà fi kúra àmà fi fa ọmọ mi jáde gbogbo eléyìí tó bá jẹ́ pé ọlọ́run bá bá rán yàn lọ́wọ́ ìyẹn bá lè ṣe ìwé láti fi yàn tó dáadáa lórí ìta lẹ́yìn ìgbà tí yàn bá kú òtún láyé báwo wá lẹni tọ́lọ́run bá rán lọ́wọ́ arah.

máa gbà gbogbo eléyìí òun náà ni nǹkan tó kọ sábẹ́ sọ́dọ̀ kan tó ń jẹ́rìí bẹ́ẹ̀ náà ni àìlùmí ni òun tọ́fà ọ̀bẹ kí ìmọ̀ tó fi sáwọn èèyàn láǹfààní táwọn èèyàn sì tún sáǹfààní lára rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ládàá rẹ̀ náà ti tán bẹ́ẹ̀ náà ni wọ́n wà lẹ́nu sọ ọ́bẹ̀hín ìrọ̀wẹ̀ ọmọ rẹ̀ lè máa ń ṣàdúrà fún mi lẹ́yìn ikú rẹ̀ gbogbo eléyìí bẹ́ẹ̀ náà kò máa ṣẹ́kù lẹ́yìn ìgbà 过来，这样。 kiri tí wọ́n ní òlẹ́tọ̀ sí kankan ẹ̀já àwọn ìgbà pẹ̀lú sọ̀kún kúnlọ̀ bá kí ó ṣe àtúnṣe ẹni kó kọ́ wa ẹ̀já gbìyànjú ká mọ̀ jẹ́ni tó mọ̀ ṣàkíyèsí lójú ayé lójú wa kó kọ̀rọ̀ sí mọ́jà wọn ṣàkíyèsí ní ìwà. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé kárí pé èèyàn kan

kí aláwọ̀ kọ́ tí rọmọdọ́ wá sí ìlú aago mẹ́rin láti sọ láti lọ aṣọ ìṣe àwọn àtúnṣe láti ẹ̀sán lọ ajé lọ́dọ̀ àwọn olùkọ́ wa ẹ̀sìn ti wọ́n nípa ìlú lọ ìmọ̀ àyàfi ọjọ́ tí àwọn olùkọ́ wa tí wọ́n bá ti ní nìkan ọjọ́ tí wọ́n wà ní ìlú sí ìwọ̀n tí síwájú òjò làwọn bọ́ kó wọ́n rí oṣù kí aláwọ̀ kọ́ yẹ á bẹ̀rẹ̀ sí máa tẹ̀síwájú lórí ìwúdà lọ́wọ́ bó ṣòro láago mẹ́sàn-án àbọ̀ lálẹ́ káwọn tó ti fi ti wẹ̀ gbọ́ ẹ̀sìn àpàdé àwọn olùwádìí ní àsìkò yìí ní jẹ́ ọjọ́ kí ọmọdé aláwọ̀ kọ́kọ́ lọ́ba síwájú ọjọ́ náà lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh.